mo lè jẹ́ yàtọ̀ tó jẹ́ pé kò sí ní tá bá sọ báyìí màmá rẹ́rìn ni ẹ ọ̀rẹ́ mi Jamiu Adégúnwà for twelve years wàláhì ìsúmọ́bìlá ìmọ̀ bàbá tó ní gbúra ni Jamiu fi ń àtáàkì mi lórí social media mi ì sì fún lésì rí mi reply mi ì fún lésì rí until twenty nineteen tó ní mò ń lu jìbìtì two point nine million tó lè sọ seventeen times ni mo fi wò pé mi ì ní fún ọ lélẹ̀ la fi dèrò court ó dẹ̀ tún ṣe dáadáa ó dẹ̀ ṣe retraction ẹ̀rí pé retraction yìí wà lórí ṣiṣẹ́ wọn mm. tó ní retraction retraction hi alhaji jamiu adégúnwà ìgbà tí ó tiẹ̀ parí retraction tó fẹ́ ní ìgbà tó parí ẹ̀dàn tó bá tó fẹ́ sọ pé jamiu adégúnwà ó ti ṣe mistake ó ní jamiu adépọ̀jù ó ní sáàmà orúkọ mi káwá gbọ́ wípé àwọn jamiu sáwọn jamiu ń dalẹ̀ ayé rò ní bàbá tèmi ń jẹ́ jamiu ìwọ náà tí wọ́n ń jẹ́ jamiu so ṣùgbọ́n lẹ́yìn tó ti ṣèyẹn tán tó dẹ̀ ṣe sínú punch tó dẹ̀ tọrọ àforíjì wọn láì mú ìwé dúró ẹjọ́ kúrò ní kóòtù kó tó wá di wípé àwọn kan tó wá kú sí jẹ́ẹ́jẹ́ ni Jamiu Adégúnwà jókòó àwọn kákà sọ fún mi wípé Yusuf Adépọ̀jù ti gbé ọ lọ kóòtù rẹ̀ ìwọ náà lè gbé e lọ kóòtù ló fi jáde wípé ah Yusuf máa ń láàdì kéèyàn gbéyàn lọ kóòtù mo tiẹ̀ fẹ́ kémi náà tiẹ̀ gbé lọ kájọ fi èso kóòtù ẹ̀ nítorí wàhálà lọ́dá wàhálà lẹ́nu ṣé téèyàn bá lóun fẹ́ gbéyàn fèsù kóòtù ẹ̀ gbogbo case tá à ń ṣe defensive ni wàláhì defensive ni mo máa ń sọ kínní kan fẹ́nìkan mo ní ẹ máa tọ́lá pé mi ni mo ní àṣejù látijọ́ tí a ti ń fa wàhálà kò tí ì sí ẹnìkan tí mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ àbí ṣó wà tí mo ṣe retraction pé tí mo sọ torí pé mi ì ní búyàn mi ì ní tí ń bá tiẹ̀ búyàn mi ì ní dárúkọ mo ní star tí mo lè fi búyàn bọ̀ mi ì sábà búyàn tí ì dójú ẹ̀ Jackman ó tọrọ àforíjì lọ́dọ̀ mi yẹ́sà lunaka yẹ́sà naka ti send message mi kódà ó post ẹ̀ tí ń ṣàdúrà fún mi tí yẹ́sà lunaka ti ń bá pè ń sìn tó máa gbé kọ́ọ̀lù ní january ọdún yìí tí ò sí ẹni láàrin èmi àti yẹ́sà lunaka lọ́jọ́ tí mo lọ withdraw mata yẹ́sà lunaka bí mo ṣe ń withdraw mata yẹn ní court mo wá sọ fún yẹ́sà lunaka mo ní àwọn minister of justice withdraw tí tí ò sẹ́dá ọlọ́run kankan bí àfàwọn tá a jọ wá tán kàn gbọ́ mo ní ìjọ ọjẹ́ mọ̀ wípé Case tó wà láàrin èmi àti mọ̀ṣúra mo ti order minister of justice pé kí wọ́n gbé kéèsì yẹn kúrò ní kóòtù yẹ́sà lónàkà ní Allahu Akbar aláìgbàgbà ni mo ti sọ pé irọ́ ni òun ní yẹ́sì mo ní ẹ̀dá ọlọ́run kankan ò sì bá mi sọ̀rọ̀ tí mo fi withdraw case against mọ̀ṣúra ìtí ìṣe èmi gangan mo gbé mọ̀ṣúra lọ sí kóòtù ibi táwọn èèyàn ọmọ nìyẹn o káwáfì yẹn lẹ̀ yẹ́sà lónàkà ọbẹ̀ mi mo foríjì jackman ọbẹ̀ mo foríjì tí yẹ́sà lúnákà ìbámọ̀ tiẹ̀ ti di pé wọ́n ń lọ ń gbé wọ́n ń lọ ń gbé ká ní bó ti sọ̀rọ̀ yẹn tán mo ti sọ sítórì bó ṣe bẹ̀rẹ̀ ló ti sọ pé malam ẹ má bínú ẹ ṣe boko haram boko haram tí yẹ́sà lúnákà pè mí o ni wọ́n fi kọ lẹ́tà sí gbogbo àwọn foreign embassies èèyàn mélòó náà sàn yẹn thirty thousand wípé boko haram ni wípé tíjọba bá rí mi kí wọ́n mú mi. thirty thousand thirty thousand thirty thousand people yes majority of these thirty thousands are Christians. yeah because inú á bí wọn sí ọ̀rọ̀ yẹn. àwọn mùsùlùmí ló sì gbé jáde tó ah, bá ah. èèyàn bá wá rí wàhálà tá fà we know what we are doing. à ń pẹ̀lú ògùn ọlọ́run mo wá láti twenty twenty one tán ti ṣe mi ìlé travel out kódà medical check up tí mo máa ń lọ ṣe mi ìlé lọ because wọ́n sọ fún mi náà pé tí mi ì bá clear kínní má wàá lu òyìnbó o òyìnbó nìta bá fún òyìnbó ní fake information kò ní sọ pé fake ni o bẹ́ẹ̀ni ló ṣiṣẹ́ lórí ẹ̀ ni ó ti ṣe lórí ẹ̀ òyìnbó dẹ̀ nìta bá ọkùnrin Pakistan kan recently wọ́n release ẹ̀ after twenty seven years tí wọ́n fi ẹ̀sùn kan táwọn kan parọ́ mọ́ pé eh, terrorist ni wọ́n wá ṣèwádìí fún twenty seven years wọ́n ní kò jẹ̀bi kọ́ ọmọ ọlọ́láyà lọ́wọ́ wọ́n mú inú prison lọ́wọ́ o ah! ó lò twenty seven years bíi ti Mandela wọ́n wá fi ilẹ̀ kọ́ máa lọ wọn Pakistan ẹ̀wọ̀n nǹkan láìṣe láìṣe kankan so ìgbà tẹ́mi náà wá dé UK lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà wá ní á ah, ẹni tá a ti náwó pé ọ̀gbọ̀dọ̀ travel àfikọ́ má padà wá gbogbo ayé lọ́gbọ́ ọ́díò tán fi plan pé ní UK kan arrest mi ìgbà tí wọ́n rí mi arrest wọn ti bá dé Nàìjíríà kan mú mi ìgbà tí mo dé Nàìjíríà tí wọ́n rí mọ́ ní ti bá dé Mákà ti má bọ̀ wọ́n tún rí mi mú ìgbà tí mo tún dé tí mo tún rí mi mú náà wọ́n ní á ah, ọkùnrin yìí kò nàìjíríà wọlé <laughs> so àwọn nǹkan yẹn ò lè máa lọ wà láàyè sí ìwà àgbà Pakistan wọlé ni. wọ́n ti gbà tí mo wá ṣo kínní mi wípé pásítọ̀tù mi ni o June twenty third Muritala Muhammed International Airport lọ́sítàn pé tíkẹ́ẹ̀tì mi ni o làwọn èèyàn béèrè pé kí ni mo lò Ah, mo ní eh, a ti fi yín ọlẹ́ẹ̀tì pẹ́ àánú ọlọ́ọ̀ni ń lọ́ fa gbogbo wàhálà yẹn so lẹ́nìí jákèmálẹ̀ àjọ sọ̀rọ̀ yẹ́sà lónàkà àjọ sọ̀rọ̀ ibà ṣègùn anaconda mi ìmọ̀rí tó fi jáde mi ì tiẹ̀ invite ẹ̀ lọ́dọ̀ àwọn ọlọ́pàá tó fi pè mí bó ti sọ̀rọ̀ mi báyìí lónìí ẹ̀wọ̀n Yusuf Adépọ̀jù yusuf tẹrí yẹn èmi àti ẹ báyìí láàjọ láàjọ gbà láàjọ lọ gbọ́wọ́ fá ó sì pa irọ́ nílé mo sì rí báyìí mo sì wá pè lórí fóònù hello bí mo ṣe pè báyìí ó ní òun malam nìyẹn mo níbẹ̀ ni ó ní malam ó ní mo ti dáràn <laughs> ó ní nǹkan ṣe mí mo ní nǹkan ò tí ì sí ọ ṣé wọ́n ti fọ́n lẹ́tà ni ó ní málà mi ọmọ tó ṣẹlẹ̀ ẹ dákun ẹ jẹ́ ń bẹ̀ yín nìkan ni torí pé ayé mi ò gbọ́dọ̀ bàjẹ́ báyìí ó ní ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ó ní wàhálà yìí wọ́n gbéṣẹ́ fún mi. Ah, gbogbo wa ń bẹ̀rẹ̀ wa ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbéṣẹ́ fún mi ni. Ah, ó ní wọ́n ti wá gbéṣẹ́ ó ní kí n sì máa wo òun gẹ́ ti wá ṣiṣẹ́ dákun tó wá wò wípé eh, ah, kí ló ń dánwò yìí gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin abiyamọ lọ́ṣogbo ibi ìná jókòó sí táwọn abẹ bàbá mo wìdọ́ kínní àwọn ìkóńkó tá gbéṣẹ́ fún Ghana hmm. mo padà forí jìn. Hmm, ibi tó ń eh, tó ń géèmù tó ń play yìí yóò lágbára so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kọ́ bá wa yanjú gbogbo kò sẹ́ni tí máa fẹ́ wà láàyè alájà èmi àti bàbá wa kí ó gba góòlù àjọ wọ flight dé Àbújá wọ́n sì láti Ìbàdàn bẹ́ẹ̀ ni ní airport wọ́n sì dìde wá wọn pariwo ẹnìkíní wọn pariwo ẹnìkejì wọn pariwo ẹnìkẹta wọn wá fòrò èmi náà wọn pariwo so mo ní gbogbo ohun tí Mọ̀ṣúrà wa sọ pátá yàrá ìwọ̀ wà nínú ilé mo fárun orí òun mo fárun abẹ́ òun òun ni mo ni mo lò lérò fi ń pọ̀ èmi tí mo ti ṣe wá sí láti 1995 next year will be thirty years wọ́n tá àti ẹ̀wẹ̀ 2014 táwa ni mo wá lò tí èrò fi ń pọ̀ sẹ́yìn sẹ́yìn so but inú mi wá dùn pé a ti mọ àwọn tó kọ ọ̀rọ̀ yẹn mo pé máa sọ́bà máa sọ́bà fàyè ó náà sì mọ̀ so lẹ́ni ní ìsìn báyìí sista masurana tó ti wá padà láti fèsì àwọn pípù yìí táwọn ajá ti rí wípé ah, ó ti fèsì wa lẹ́nu bíi dán mélòó kan láti sá kúrò ní pàgbọ́ information kan fẹ́ kidnap ẹ̀ tàwọn tàwọn ọmọ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o òun gángan ti wá lọ sọ́dọ̀ Oríyọmí Hamzat pé ẹ bá ń bẹ̀ wọ́n ó kàn wọ́n kàn ọ̀rá ṣe fẹ́rẹ́fẹ́ ni ọ̀rọ̀ pọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ kan lálẹ́ ẹ̀ sí ó sì ń bí o ọ̀pọ̀lọpọ̀ nǹkan láà ní mo ìfẹ́ sọ lórí social media bíi kí n má ti dáràn bọ̀ lọ́rùn hmm. kí n má dáràn bọ̀ lọ́rùn. ó dán tiẹ̀ sọ bí òun bímọ sí ni oníkànnì kankan má bóun jà mọ́ oníkẹ́ni kankan mọ́ gbìjà mọ́ owó òkè. because he later realized it. ó padà pé tó ń bá ní tadépọ̀jù fẹ́ bá tadépọ̀jù jẹ fẹ́ bá tadépọ̀jù jẹ àwọn ọmọ rẹ náà ló kọ́ níbi adépọ̀jù lọ. àbí hmm. kéèyàn bọ́ta kéèyàn ní àìwòye adépọ̀jù ògùn ní ṣe káàkiri gbogbo ológbó bàbá adépọ̀jù gbogbo obìnrin máa ń bá sùn káàkiri gbogbo àdúgbò sẹ́ni kọ́rọ̀ yẹn lágbára gan and so many of us. Malam Yusuf ẹ jẹ́ sáré fi nǹkan kan kún ẹ̀yin lẹ ń ẹ mọ̀ tó jẹ́ wá ni ní alẹ́ ẹjọ́ mo wá ǹjẹ́ rántí pé ìlóbu ni mo ti ṣínú mo wá ṣínú tán mo wá dé àní Mọ̀nsúrà wá bá mi ó wá wà lórí ìkúnlẹ̀ ó lálàájá kàwé láyé mi ni mo ṣẹ̀ṣẹ̀ èmi ah ajínú mọ́ ò ní sọ̀fọ̀ ọmọ bó lọ́jọ́ yẹn ṣe rí ó ní ká wá bẹ̀bẹ̀ ni ó lóun lòún sẹ́ẹ̀ ó lóun lòun ṣàbúrò ó ní ṣùgbọ́n bàbá ó ní bàbá ní pólísì ó lóun lòun ọmọ náà já ó lóun ọmọ kọ́ tọ́jú ó lóun ọmọ nǹkan kan ṣe ah, ah, ah. ó ní gbogbo nǹkan ó ní gbogbo tí ó dá lòun máa ń ṣe alájà ó wá wọ́n kó sí lórí ni. but ó wá yà mí lẹ́nu nígbà tí ń padà sọ̀rọ̀ mo ní à ìwọ náà ló sọ pé. wọ́n kó sí lórí ni. ọlọ́mọdé ká yéye sọ̀rọ̀ wa wàhálà ìbọ̀rọ̀ màṣúrà gẹ́gẹ́ gẹ́gẹ́ ọmọ bọ́rọ̀ mọ̀ṣúra sí wà láì bọ́rọ̀ Jamiu Adégúnwà sí ní Ṣómólú lẹ́yìn tá a parí ìjà Fẹ́mi àti Jamiu Adégúnwà Jamiu Adégúnwà wá sí orí stage báyìí àwọn èèyàn mi ní ògbọ́dọ̀ gorí stage kí ni mo ṣe ọ̀yàrí mo ní ògbọ́dọ̀ mọ́gbọ́n ọ̀yàrí mo ní àwọn ah, ti parí ìjà kí ló dé kí ló ń sẹ̀yìn èèyàn yìí nínú àwọn tó yarí jọ́nà náà la blakim wà tó wà lẹ́yìn Jamiu kò sí dọ́tí bá fẹ́ gun stage blakim ó sọ fún mi pé malam lẹ́nu tí máa gun stage mo fẹ́ mo fẹ́ han jámì lẹ́nu kí ni mo máa sọ fún. ẹnìyí dún ẹ̀la do that àbí mi sọ. ó ṣe fídíò kan ìgbésí sí Gani Adégúnwà kí ṣe lé wọ́n mo ní kò gbọ́dọ̀ ṣe fídíò yẹn jáde ó padà rìlíìsì fídíò yẹn jáde Gani Adégúnwà sì borí stage ẹ gbọ́dọ̀ tí mo sọ ni mo ní wọ Gani Adégúnwà tí n bá rọ aburú sí ẹ kọ mà jẹ́ tèmi ṣé mi sọ tí n bá rọ aburú sí ẹ ṣùgbọ́n tí n bá rọ dáadáa sí ẹ kọ mà jẹ́ tèmi Gani Gani ah wọn mm. ò mọ̀ kí mọ́nà mi lè sọ bẹ́ẹ̀ mo ní ọkàn mi clear mi mi ní problem wàláhì mi ní problem mm. but nígbà tí àwọn èèyàn yìí dé mm. wọ́n sì kò sí yánú lọ́kàn pé yábọ̀ á náwó fún ọ á náwó fún ọ the first owó táwọn kọ́ fún Jamiu Adégúnwà pé kó competition mọ́ mi was five hundred thousand naira. fúnra wọn náà ni wọ́n ní fúnra wọn náà wọ́n tún àṣírí fún mi torí àwọn bíi márùn láti kó lẹ́yìn jami tá sì ń sílẹ̀ tá sì fún mi ní rẹ́kọ̀dù nítorí wá dá wà lá wọn wá jami náà ní sinmi báyìí hmm. torí mo ti sọ fọ́nà nínú kábà tí mo lọ yìí sáúdí tí mo lọ mo sọ fọ́nà mo níwọ̀ náà àfi tí ó bá jẹ́ wípé mo bá mọ̀ nípa kéèsì captain captain tá ń pariwo captain tó wá lù mí jìbìtì hmm. tó lù mí jìbìtì three hundred thousand naira tí mo sì wò pé ìwọ ìwọ lù mí jìbìtì three hundred thousand ó fẹ́ lu oníyàwó mẹ́ta náà jìbìtì lọ́wọ́ wa tẹ̀ a sì rán lọ ẹ̀wọ̀n ṣé ẹni tá a rán lọ ẹ̀wọ̀n sáwà láti máa lò bá a dẹ̀ ṣe rán captain lọ ẹ̀wọ̀n báyìí ọ̀rẹ́ mi Jamiu sì jáde síta ó ní ah, wọ́n fi ìyà jẹ aláìṣẹ̀ ẹ wo philosophy yẹn wọ́n fi ìyà jẹ aláìṣẹ̀ mo wá rò lọ́kàn rẹ̀ pé ṣé captain ni aláìṣẹ̀ lẹ́ni tó déwájú adájọ́ tádájọ́ béèrè pé are you guilty or not ṣé màgbé ibùsùn èèyàn bá guilty gan èèyàn sọ fún adájọ́ pé i'm not guilty ó ní mo jẹ̀bi ń tòótọ́ ah, adájọ́ lọ jẹ̀bi adájọ́ ni máa lo ẹ̀wọ̀n straight ẹ mọ̀ ní tí captain tí captain ló ń jẹ̀bi lọ́ọ́ ṣe mú captain àwọn tí captain tó gba láàárọ̀ èmi àti captain sọ̀rọ̀ àwọn tí captain ti gba owó lọ́wọ́ wọn pọ̀ owó yẹn pọ̀ múra fẹ́tà láti assist ẹ̀ ń gbòdó látẹ̀wọ̀n ọ̀dìgbàgbàrà wọ̀ owó yẹn pọ̀ tí captain ò bá tètè jẹ́ ká ràn lẹ́wọ̀n cases yẹn ó máa bá so the number of ẹ̀wọ̀n yẹn máa pọ̀ so ẹni tó bá ti mọ̀ nípa kíní adájọ́ agbébọn jẹ̀bi adájọ́ ìwà ni máa lo ẹ̀wọ̀n ọdún kan àtòṣù kan ẹ̀wọ̀n ọdún kan àtòṣù kan abọ́nógó prison ní captain wà ti di àná àdéhùn àti lọ́gbà yóò dẹ̀ sọ four times ẹ̀mẹ́rin ẹ̀wọ̀n mi kó wá fọ́ níjọ captain tí ó lo tí wọ́n ń pariwo káàkiri níjọ́ tí wọ́n wá release captain adégúnwà àtàwọn ọlọ́pàá stadium kò wọ́n sì gbé captain àtàwọn lọ́yà wọ́n sì gbé captain lọ sí ọ̀dọ̀ ọlálẹ̀mí ọ̀rẹ́ mi lẹ́yìn shoprite ní òtẹ́ẹ̀lì níkẹjà ó sì wà níbẹ̀ for twenty seven days wọ́n sì jọ ń plan bí wọ́n ṣe fẹ́ bà tèmi jẹ́ ìgbà tí ọlọ́run mọ̀ pé tèmi ò lè tọwọ́ wọn bàjẹ́ tèmi ò lè tọwọ́ ẹ̀nà kàbàjẹ́ káàtẹ́yìn sì ń yọra ẹ̀ rìkọ́dìn gbogbo mítìn tàbá ṣe wọ́n sì rọra ń sẹ̀ǹdẹ̀ sí wa pé ẹ wò ó wọ́n ní bí bá ṣe bá ti ń jẹ́ mi o torí pé tí n bá padà agree fún wọn wọn ò fẹ́ sẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì padà o ẹ gbà mí o ìjọ tá a fẹ́ lọ bọ́ọ̀dì pẹ̀pẹ̀ láwọn ọlọ́pàá ní captain escape e escape tí ó escape báyìí Òṣogbo ní bọ̀ àbí bó ṣe rí mi báyìí kí ló ṣe ó bú sẹ́kún ah ó lóun ti ṣẹ̀mí mo ní ọ̀rọ̀ ṣẹ̀mí wọn á ní ọ̀rọ̀ àmọ́ ìjọ náà mo ní captain bó ṣe wá wà ìláhì wàrẹ̀sùn mi níwájú Ọlọ́run mo forí jìn ẹ̀wá o àtẹ̀mí àti captain àti ọkùnrin tó dóyè àti Mubarak Adépọ̀jù àti ọ̀pọ̀ gbogbo wọn wọ́n sì kọ orúkọ gbogbo wa báyìí wọ́n sì fún ọlọ́pàá kan lówó wọ́n sì gbé wa lọ sí kóòtù lẹ́kọ̀ọ́ federal high court mm-hmm. wọ́n sì fún wa ní criminal charge pé kí wọ́n fi wá sí fọ́mọ̀ mm-hmm. without police invitation without interview without statement without interrogation kì í sì ṣàdégún àwọn kan lọ́wọ́ ń jẹ àwọn tó wọ́n wá ń jẹ yẹn wá ń sọ fún mi wípé wọ́n tún wá pè mí pé malam orò pàdé bá ti jẹ ni ready láti finish ẹ̀ so gbogbo eléyìí ó kàn ó ti ó ti ṣèwádìí ná débi wípé ọkàn wa balẹ̀ a ò pé nígbà tí ẹ bá ti wà lórí òdodo kò sí wàhálà so gbogbo tá à ń fà lórí social media yẹn tá à ń fà tá à ń fà wàhálà yẹn mo máa sọ èmi kọ́ ni mo máa dá wàhálà yẹn lẹ̀ kò dẹ̀ sí ẹni tó lè wo by next year yóò pé thirty years tí mo ti wá sí kò sẹ́ni tó lè rí ibi tí mo ti wá bẹ̀rẹ̀ láyé tí mo wá àtàkì àwọn èèyàn ọ̀rẹ́ mi Jamiu náà ni mò ń sọ wípé ìwọ Jamiu Adégúnwà òun àtàkì àwọn èèyàn ìwọ náà ló bú Sheikh Muhammadin Emeritus ìwọ ló bú Habib Lagbaji ìwọ ló bú Dr. Abdulhakeem ọ̀nàrìbù eh, yẹpẹ̀ ìwọ ló bú Ustaz Dhikrlahi Shafi ìwọ ló bú àbúrò ìmọ̀ ìwọ ló ń bú gbogbo àwọn àfáà yìí wàláì ibi tí wàhálà yẹn wà nìyẹn o kó tó di pé mi náà wá dìsáàdì wípé ókè káàtì ẹ̀ wá fìyẹn lẹ̀ Jamiu má sọ má pàṣẹ fatuwa má kéwòrè òótọ́ láti má pàṣẹ fatuwa of course má pa àsìpàtọ́ mọ́ má ní káwọn èèyàn máa dájá mọ́ má ní káwọn èèyàn máa jẹ kókò wolf carnivorous animal ní mi ì gbọ́rí láti dọ́tà ti bí mi pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ó sì máa gbà ọmọ ìṣòro àbúdá wọn náà lọ sọ ọ wọn láàyè ìlú fẹ́ẹ́ fẹ́ẹ́ rírọ̀ obìnrin kò nírun ẹ̀wọ́n rẹ tí ò nírun ẹ̀wọ́n rẹ ọmọ gbà wẹ̀ gbogbo monday monday la máa ń gbààwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tàbí tuesday adékun wa ni ẹ máa ń gbààwẹ̀ mọ́ lọ́jọ́ monday ó ní gbogbo ẹni tó bá gbààwẹ̀ fi ju para rẹ̀ ìjọ wa ni oníjọ́ tán bá bí ọ ní o ó ní kódà bá bí ọ ní sátọ̀dé lọ́mọ gbà wọn ó ní ó ní ajẹ́ pé òrí pati jẹ mọ́ ní sátọ̀dé nìyẹn o bàbá ńlá wa adam alayhi salatu wa salam àdúrà tá a ṣe fún nítorí pé àmọ́ pàánà bí ọlọ́run ọ̀rẹ́ mi ní kì í sànà bí ọlọ́run ah, ah. wàláhì mo ní kì í sànà bí ọlọ́run ó ní ọ̀run nígbà òní these are certain things yàrá so ìyá wa àdùkọ kì í ṣe ọ̀rọ̀ kì í ṣe ọ̀rọ̀ kíní la fẹ́ sọ ọ̀rọ̀ kankan ọ̀rọ̀ ni but ilé ìfẹ́ ṣe yìí àdúpẹ́ fún yín a sì mọ lóore ọlọ́run sì bá wa ẹnì tán fànìyàn